الحمد لله الذي أمرنا بصوم رمضان ووعدنا بالخيرات الكثيرة في هذا الشهر الكريم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين ايتي يوم جاء إذا لكم فوانا فتاوى أحكام صوم رمضان فتاوى أحكام صوم رمضان àwọn ìbéèrè ẹ̀sìn àti ìdáhùn rẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó sọ̀rọ̀ mọ́ àwẹ̀ Ramadan anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí ni ma yuridillahu bihi khaira gbogbo ẹni tí ọlọ́wọ́ bá aláà tí ọba fẹ́ ṣe lóore yufaqihuhu fi ddin àgbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́n bá fún yóò fún lẹ́sìn yóò wá fún lágbọ́yé rẹ̀ àti wá ṣetán afẹ́ gbà àwẹ̀ àwọn àrètí àwẹ̀ ìjọ tó ká máa mú ọjọ́ àwẹ̀ lẹ̀ ipe ìjọba ìlábẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ìlábẹ̀rẹ̀ àwẹ̀ kò sáfà àwọn lágbàláyé tó lè rí àkọọ́lẹ̀ fún ní nítorí ọlọ́run láàfin Qur'an wà láàfin hadith kò sí nínú alukur'ani bẹ́ẹ̀ kò sí nínú hadisi bẹ́ẹ̀ ká máa mọ́jọ́ àwẹ̀ lẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa sọ àfẹnití àgbọ́yé rẹ̀ ti dàrú nípa ẹ̀sìn wa gbogbo èyíkéyìí ìlú tó bá wù kó wà wàhálà ni wọ́n sì máa ń dálẹ̀ lérí ẹ̀sìn wa fìtínà ni wọ́n máa ń dálẹ̀ pẹ̀lú ẹ̀ èyí tó wà nínú àkọọ́lẹ̀ tánàbí fílẹ̀ fún wa kó tó lọ ọ̀nà mẹ́ta náà la máa fi mà pé oṣù Ramadan ti ṣe kínní ó ti wọlé ọ̀nà mẹ́ta ni la máa fi mà ìtànàbí fi sílẹ̀ fún àlèmí fẹ́ ka o kìí ṣe táwọn sàyẹ́ntìsì filẹ̀ fún wa o èyí tí ànábì ṣe kínní tánàbí filẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni rúyẹ̀tul hilal káfojú wa rí oṣù báyìí faman shahida minkum shahra falyasumhu ọlọ́run bá ní bá ti rí oṣù báyìí ẹgbàáwẹ̀ anábì ní sumu liruyatihi anábì ní ẹgbàáwẹ̀ liruyatihi tẹ́bárọ́sù ẹ̀yin ò tí mọ̀ bẹ́ẹ̀ rí tẹ́ ti mọ́jọ́ yọ̀dà káwọn tí wọ́n ń dájọ́ náà kan nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà lérí àwọn èèyàn tí wọ́n dájọ́ fún torí ọjọ́ tí wọ́n dá yìí nígbà mi mú nígbà mi ò lè mọ́ sekínní ìjọ́ tí wàhálà sílẹ̀ ìjọ́ tó mú yẹ gan-an eh a sọ fún wọn pé mistake náà wọ́n tún ṣe torí nǹkan tó bá ti di pé yóò mú kò mú èyí gbọ́dọ̀ máa fi dájú ẹ̀sìn kò sí èméjì náà wa súrètì ni mọ́sá ìsànù wa ẹlẹ́ẹ̀kejì ń àbí ẹlẹ́ẹ̀kejì ni pé kọ gbọ́ pé wọ́n rí àfọ́ abdullahi ibn umar ó ní tara annasul hilal ó láwọn èèyàn rí ìlétísù ramadan fa akhbartu rasulallah sallallahu alaihi wasallam mo wá sọ fún anabi wa muhammad sallam pé inni ra'aytuhu èmi gan mo lè bá wọn èmi náà rí fasọ́ọ́mà wa amara nasa bisiyami anabi sì gbàwẹ̀ yẹn anabi wá pa àwọn ìdásẹ̀ fi oṣù Ramadan tí wọ́n náà bá ti gbọ́ pé wọ́n ní ọ̀kan nínú àwọn mùsùlùmí ti rósùn tí sultan sí announce ẹ́ dandan ní kọ́ gba àwẹ̀ tó bá ní kí ló dé sí wọ́n rí ni ọwà ni ànábì náà ò rí láwọn ọdún kan tó jẹ́ pé wọ́n sọ fún ànábì ànábì sì gba àwẹ̀ evidence ni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ìkìmọ́lù ìdẹ̀tì sáàrí ṣàbánà sàlàfín òun náà ni pé àròsù àṣìgbọ́ pé wọ́n rí kàkà ṣàbán kó pé ọgbọ̀n tí ṣàbán wọ́n ti pé ọgbọ̀n kábẹ̀rẹ̀ ààwẹ̀ níjọ́ kẹta òní 29 ṣàbáni àbí àmọ́ rẹ̀ ti bọ́yá wọn orísun àbí wọn ní rí tí wọ́n bá rí tá a bá rí fúnra wa a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la àbí tá a bá sì rí tá a bá gbọ́ pé nìkan rí a bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí tẹ́ni yẹn ẹgbẹ́ bá nábì ṣe ṣe tá bá wá rí tá sì rẹni tó rí tínú ẹlẹ́ẹ̀kẹta láti sí ànábì gbé kalẹ̀ fún wa òun náà ni pé ṣàbáni lọ́la ọ̀yẹ́ yóò máa jẹ́ ọgbọ̀n àwọn agbáwẹ̀ lọ́tọ̀ọ̀la aka ṣàbán tó pé táàtì a sì wá mú àwẹ̀ ẹjọ́ kejì ẹ̀ tọ́ nígbà náà bí n lọ tó fi lẹ́ni o asọ́hùn dín wọ ìbáàdà àwẹ̀ Ramadan tá a fẹ́ gbà ẹ̀sìn ni ìbáàdà ni àwùjábà Allahu ala ummati Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá aláṣẹ lọ́rọ̀ yàn lérí gbogbo àwa àlùmọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam A'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́ bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe àwẹ̀ Ramadan mo ṣe lọ́rọ̀ àyàn lẹ́yìn lérí dandan ní kẹgbàwẹ̀ kama kutiba alal ladhina min qablikum gẹ́gẹ́ bá ti ṣàwẹ̀ lọ́rọ̀ àyàn fáwọn ẹni eré tí wọ́n ti ṣáájú yìí àwọn ẹni eré tó ti ṣáájú ọlọ́run ni apá àwọn náà láṣẹ káwọn náà gbààwẹ̀ la'allakum tattaqun káìlè lékún ní ìbẹ̀rù ọlọ́run láfi ní kẹgbààwẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba náà kọ́lọ́mọ́sá fi 183 ah, ah, ni ọlọ́run nínú agbára rẹ̀ gbogbo tí yá fi gbàwẹ̀ náà tó fi rọrùn kọlọmọsà sí fẹ́ ní kọ̀ọ̀kan wa wa ma hiya shurutu ujubi siyam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn conditions wo àbáwọn mọ́jẹ̀mú wo ni àwẹ̀ fi dọ̀nà yànléyàn lérí alákọ̀ọ́kọ́ al-islam kíyàn jẹ́ mùsùlùmí kíyàn jẹ́ mùmínì òdodo kíyàn gba islam kíyàn jẹ́ muslim ẹni tí ó bá ti jẹ́ muslim ò lè gbàwẹ̀ ẹni tí ó jẹ́ olùgbàgbọ́ òdodo náà ò lè gbàwẹ̀ tọ́lọ́ ní yá ayọ́ alladhina amanu ọlọ́run ni mo pè ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbọ́ kutiba alaykum siyam ẹ̀yin ni mo ṣe ààwẹ̀ lọ́ranyàn lélẹ́rí ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbọ́ yá ayọ́ alladhina amanu ẹ̀díjọ́ bá wá ti gbàgbọ́ kí Ramadan tó dé kórìí pé òun ṣe kíní òun lọ lè gbàgbọ́ pẹ̀lú kóhùn kò nínú ẹ̀sìn tóun wà yẹn yàtọ̀ sẹ́sìn Islam kóhùn bọ́ sínú Islam pátápátá kóhùn má bá wọn sìn kankan nínú tí wọ́n ń sìn nínú tí wọ́n ń bọ́ kọ́ wọn mọ́ṣe nígbàgbọ́ nínú agbára kankan náà àwọn agbára òkùnkùn tí wọ́n pè ní agbára ogun agbára ajo èyí gbọ́dọ̀ dúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba kó jẹ́ mùmínì òdodo kó tó gbààwẹ̀ kó lè bà ní ládàáwẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwẹ̀ sọ̀ranyàn lérí ẹni tí ó ya wèrè ẹlẹ́ẹ̀kẹta àwẹ̀ sọ̀ranyàn lérí ẹni tọ́rẹ̀ àbọ́já láàrẹ̀ àbọ́já ọmọ kékeré bọ́lọ̀ ń ṣe ní kútíbà alẹ́kùn sọ̀yàmù yẹn àwọn òsínbẹ̀ tọ́lọ̀ ń ṣe ní ọ̀ràn yẹn ní kẹgbà wọ̀nyẹn àwọn yẹn òsínbẹ̀ nítorí pé gbogbo ẹni májẹ̀mú ìbéèrè ẹlẹ́kẹta ma hiya alamatu bulugi atifil bóò láṣẹ mà pé ọmọ ti tó gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lè nínú ọgbààwẹ̀ bàbá wọn àti ìyá wọn alẹ́mọ̀ fa awẹ́ kọ́ àmọ́ kí yẹ sọ̀rọ̀ yàn lérí ẹ̀ kọ́dà tó bá ti ní òun ọgbà lẹ́nìí kájọ sinmi nínú kan tó bá ní òun fẹ́ já tá a sì rọ́rọ̀ tá a bẹ̀ẹ́ bẹ̀ tó ní òun sá já náà ni kí wọ́n kọ̀ntínù mọ́ èyí tí ó ti bàlágà á di kọjá torí pé kì í sọ̀rọ̀ yàn ní orí ẹ̀ nítorí òun ṣiṣẹ́ lọ́rọ̀ yàn lérí ẹ̀ ìwọ bàbá rẹ̀ ọ̀ gbọ́dọ̀ sí ní ọ̀rọ̀ yàn àwọn sálàfọ̀ sọ́ọ̀lì wọn tó bá di ọwọ́ ọ̀rọ̀ lẹ ilẹ̀fẹ́ sùtán àwọn ọmọ wọn bá ń pariwo pé àwọn ọmọ tí ò ti bàlágà ní o wípé afẹ́jẹun wọ́n wá wá àwọn nǹkan ṣeré kan wọ́n kó lé wọn lọ́wọ́ àwọn nǹkan yẹn náà wọ́n fi ṣeré àwọn tọ́ì títí tí wọ́n fi gbàgbé pa àwọn gbààwẹ̀ tí ló fi súnmọ́ wọn lọ́wọ́ inú tí wọ́n náà wá dùn pé ah, àwẹ̀ àwọn di méjì ó di mẹ́ta àmọ́ tó bá ti bàlágà ọ̀ràn yẹn ni àwọn àmì owó ló fẹ́ wá rẹ <laughs> ó ti dọ̀ràn yẹn kó gbààwẹ̀ lọ́dún ní alákọ̀ọ́kọ́ ń òun náà ni al-ihtilam ọmọ tí bá ti ń lálàá ti ń da spam sára ti ń da àtọ̀ sára látojú oorun ó ti ń lálàá ti ń da àtọ̀ sára nùmúwù ṣàárí àlàáná ọmọ tí irun ti jáde lábẹ́rẹ̀ ọkàn sọ fọmọ rẹ̀ ní kó lè chẹ́ka rẹ̀ ọyá lọ lè chẹ́ka ara rẹ̀ tó bá ti ní irun ti wà lábẹ́ òun ó ti bàlágà o lẹ́yìn náà wọ́n kúròjò dámẹ́lì háyò ọmọ títí ń ṣe menstruation mọ́ lọ́wọ́ ìbá àjọmọ méjìlá ìbá àjọmọ ọdún mẹ́tàlá ìbáàjọ́ ọmọdún mọ́kànlá ó ti dọ̀ràn yàn kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ dandan ni kí wọ́n bàbá yẹn kọ́ pa aláṣẹ ọmọ títí mesrit lẹ́yìn náà wà bùlúgi hamsata ashara sana gbogbo àwọn àmì tí adárúkọ yìí tá a bá rí nǹkan kan bẹ̀ tọ́mọ bá ti pé ọmọ ọdún fifteen years old ọ̀ràn yàn ní kọ́gbà rẹ̀ ó ti bàlágà òun náà ti wà nú àwọn tọ́lọ̀ ń sọ fún pé kó ti bá àlẹ́ ìkànmú àṣùyà dandan ní kẹgbà rẹ̀ wọ́n ti sí fáìlì fún tí ó bá gbààwẹ̀ wàhálà ni tí wọ́n náà bá ń wò wọn tí òjò gbààwẹ̀ wàhálà ni lọ́rùn ti tẹ̀ náà kọ́lọ̀ mọ́sà ìbá wa tọ́ wọn ọmọ wa sórí dáadáa ìbéèrè ẹlẹ́kẹrin manhum alladhina rakhasa lahum Allah bilfitr fi nahari Ramadan àwọn àwọn olólọ́wọ́ bá aláà fún nígbà láàyè pé táwọn bá ń gbààwẹ̀ káwọn fàwẹ̀ ẹlẹ̀ káwọn kan fàwẹ̀ ẹlẹ̀ ká máa jẹun tiwọn àánú ọlọ́wọ́ ọlọ́run ti sọ fáwọn nǹkan láàrin wa torí kọ̀ǹdíṣàn wọn pé èèyàn má gbààwẹ̀ èèyàn má gbààwẹ̀ èèyàn má gbààwẹ̀ wọ́n náà má gbààwẹ̀ mo ṣe ní dandan lérí àwọn àmì lérí ẹ̀yin ìṣe ní dandan kẹgbààwẹ̀ nínú Ramadan ọlọ́run ọba ní faman kana minkum marida ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá rẹ̀ ọmọ ìyá mi you are a sick person ọlọ́run ọba ní tó bá ti rẹ̀ ọ́ aw ala safar abẹni tí ń ṣe ìrìn àjò tí ń travel láàrin yín tí ń bẹ nínú traveling tí ń lọ ìrìn àjò tí ń bọ̀ wà ìdàtún mini ayíyá mini ọ̀hárọ̀ ọlọ́run ọba ní kán sọ àwẹ̀ tí wọ́n kí wọ́n sọ ọ́ díjọ́ míì ọlọ́run ní fa ìdàtún mini ayíyá mini ọ̀hárọ̀ ọlọ́run ní ẹmújọ́ mi lẹ́yìn Ramadan kẹsàn àwẹ̀ yín padà nínú Ramadan ẹ má gbà á nítorí kọ́rẹ̀ yín àárẹ̀ tó lè lọ ní o kìí sáárẹ̀ tó lè lọ o eré fífọ́ tó lágbára inú run tó lágbára tó jẹ́ pé yọ́ padà lọ ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tọ́rẹ̀ táàrẹ̀ yọ́ padà lọ àtẹ̀yìn tẹ́ ń sẹ́rin àjò torí wàhálà ń bẹ́rin àjò ọlọ́wọ́n bá ní ẹ̀yin sọ àwẹ̀ tí yín di àyàmín okhar àwọn ọjọ́ mi lẹ́yìn Ramadan ní kẹsàn padà ẹ̀ má gbà wẹ̀ ní Ramadan nítorí ká má bàa parẹ́ ká má bàa ṣe kíni ká má bàa kú ká má bàa parun kí àárẹ̀ yẹ kó má bàa pọ̀ sí i ọba aláàdín lọ́ba ọlọ́run ọba wa suratu al-Baqara Quran two verse 184. eighty four ni ọlọ́run bá ti ń sọ ẹni bá wá rẹ̀ tí ọwá lóhun ọmọ gbà ẹ̀sìn ní ń yẹn àbí ń sẹ̀ ń sẹ̀ ni bọ́lọ̀ bá ní fìkan lẹ̀ tọ́ba ló fi lẹ̀ ọ̀ ń sẹ̀ ni ìmọ̀ nìkan gbé yẹn àìgbàgbọ́ yí ẹ̀sìn ni yẹn ogun tó fẹ́ ló wà ńlẹ̀ wọn ni kò mọ̀ lò lẹ́yìn wákàtí mẹ́ta mẹ́ta lẹ́yìn wákàtí mẹ́rin mẹ́rin ọlọ́run sì ń gbá àwẹ̀ tó bá dalẹ̀ ọmọ lò ó pọ̀ bọ́ bá parẹ́ ìwọ lọ parẹ́ o. onírìn àjò nìkan làwọn afá sàlàyé nípa ìpè ẹni tí bá ń sin ìrìn àjò tó bá jẹ́ pé ìrìn àjò yẹn nǹkan àṣà kọ́ni àlè ìrìn àjò yẹn ó nílà ó wà stressful àwọn àlùfáà ní kọ́fà àwẹ̀ lè lọ dáa jù àmọ́ tó bá gbà ọ́ láwẹ̀ ẹ̀yọ́ máa yá mi àmọ́ tó wá dé pé ìrìn àjò yẹn kò sí stress ńbẹ̀ kò sí ìdààmú ńbẹ̀ wọ́n ní kó gbà lọ dájú torí yóò padà san náà ni